Um, ọ̀rọ̀ kákìrò ìlú sàárè ìkàwé tó ẹ̀kọ́ kan láàyè nínú sàárè pé wọ́n jiyàn wípé àwọn lè kírun níbi sàárè àwọn ní àdéhùn yẹn tó di pé látúnṣe lo filikobor ẹ má kírun nínú sáré ìdí ẹ̀kẹ́ nínú ní fi yẹn ló túmọ̀ sí. nínú ọkọ̀ dáadáa hadith mọ̀ dúkìá máa hùwà làkàrà àti sàlátì makbara náà hadith tá a sọ yìí ó ti tọ́ka sí pé ìwọ ni wọ́n kọ̀ ká máa kírun ní sáré wọ́n yẹ́ ní tàárín kàrá àyè ní tàárín وبلاغ لظاهر النهي عن بعضها تريد في إقوائها إلى واقع بواعي وذهب بعض العلماء إلى بطلان الصلاة فيها وكان أفعال رسول بريتين باتي يكون بساري من أسعري آه، ينور تبان تلوكي لأن النهي يدل على فساد المنهي عنه بيتا tá a bá انتا nǹkan انتا a وتبان تنتا n tá a kọ yẹn òtún bá ń tẹ̀lé tá a اختاره شيخ الإسلام ابن تيمية والشوكاني في نيل الأوطار وروى ابن حزم عن الإمام أحمد أنه قال ọ̀rọ̀ ibùdó tẹ̀lé yá nìyẹn wọ́n mọ̀ Ṣawkani bákan náà Ibn Hazm wa gbà wá ikú Imam Ahmad sọ pé man salla fi maqbaratin aw ila qabrin a'ada abada gbogbo ìgbà tí yẹn bá kọjú bí yẹn bá kírun níbi tẹ́ àbúkírun nígbẹ̀ẹ́ sàárè kan yóò tún yẹ kí ni gbogbo ìgbà títí láéláé. وقال ابن حزم وكره الصلاة في إلى القبر وفي المقبرة وني وقف وككن لن تدجوك ساري أبني بي ساري أبني بي إتي وعلى القبر بكنا ككن لوري ساري عوضوكو أبو حنيفة والأوزاعي والسفيان ولم يرى مالك بذلك بأسا فلسوا مالك ما مالك يوني كوسي بروبليم إيه ما كيلو فولو lẹ́gbẹ̀ẹ́ sáré واحتج له بعض مقلديه بأن رسول الله صلى على قبر مسكينة سوداء wọ́n ní àwọn tó ń ṣe tàkìlìdì imam malik lọ́rọ̀ wọn yìí wọ́n ní wọ́n máa ń fi ẹ̀rí gbé imam lẹ́sẹ̀ pé anábì kírun lórí sàárì obìnrin aláìní dúdú tó kú mọ́sáàsì torí pé tó ṣẹlẹ̀ ní wípé obìnrin yẹn wọn ní wọn ń gbá musa èèyàn kan tí ò lè mọ tó wọn kú lálẹ́ àwọn sàbí wa wọn mú ọ̀rọ̀ ẹfì lẹfìtì pé àwọn ọ̀rẹ́ máa ìsọba náà ìpínlẹ̀ ti sùn àwọn sáré sin lálẹ́ pẹ̀lú ọjọ́ kejì àwọn àni pé obìnrin tí ọ̀rọ̀ gbá musa sí pé ó ti kú o dá àwàdà tó wà lè ní ní tó wà lè mú ní wọn ni pé akéròtẹ ìdí kí n mà ó yá lóní ìlà kọbìrì ha ẹmu ẹjẹ ń lọ bí sàárè rẹ láti wá lọ sí ilé wá lọ ṣàdúrà fún ẹni náà nìyẹn pé tí wọn ti sàárè tán yẹn lè lọ bẹ̀rẹ̀ kó lọ ṣàdúrà fún ẹ̀rí wà pé yẹn lè lọ ìyẹn mi sọ̀rọ̀ jẹnẹza ẹ wá lè débi sàárè yẹn lọ kí sọ̀rọ̀ jẹnẹza níbi sàárè tó kù lára ṣé kí fẹsẹ̀ rẹ lẹ́nu tí a lè kàn wá ní sórí ẹ̀. wọ́n ní kọ́lá ibùdó hajj wa dáhùn fún àwọn fún ọ̀rọ̀ ìmọ̀ málìkì yìí àtàwọn tí wọ́n ń fi àdìsí afẹ́sẹ̀ rí fún wa. وهذا عجب ناهيك به أن يكون هؤلاء قوم يخالفون هذا الخبر فيما جاء فيه. wọ́n ní a ah, ilé ìyàlẹ́ lẹ́nu wò ẹ̀sìn máa ah, Ibn Hazm ahọ́n wọn lè pọ̀ jù. ahọ́n wọn lè pọ̀ wọ́n ní ilé ìyàlẹ́ lẹ́nu wò ناهيك أن يكون هؤلاء قوم يخالفون هذا الخبر. wọ́n pàjù lọ ẹ̀rí pàwọn ilé wọn ń takò àdìsí fíìmọ̀ ẹja àfihàn pẹ̀lú bá ti ṣe tí mo sọ pé ẹ má kírun bíi sàárè wọ́n tún ní kó lẹ́tọ̀ọ́ pé kò sí nǹkan tó burú kéèyàn máa kí omi sáré wàlá yìí zú na ń tún sọ́la sọ̀dáàtù janaza àlàmọ̀lúfin wọ́n ní àwọn sì ní wọ́n ní ò lẹ́tọ̀ọ́ kéèyàn máa kírun ìrun janaza sórí òkú tí wọ́n ti ṣe fún ma yastabihuna ma laysa fihi atharun minhu wala isha'ar ṣùgbọ́n àwọn ń sọ dẹ̀tọ́ in tí ò tiẹ̀ lẹ́rìí rárá kà kírun lẹ́gbẹ̀ẹ́ sáré wọ́n ní wàlá ìṣàrà kò sí ẹ̀rí kankan lórí ẹ̀ kò tiẹ̀ sí kankan tó lè tọ́ka sí ọkọ̀ ọlọ́fàtà lè súná lè tàbíta wọ́n tún wá ń takò súnà tó lẹ́sẹ̀ ńlẹ̀ so èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n takò èyí tí ò sí ni wọ́n fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ so kéèyàn lọ àwọn màlìkíyà àwọn àgbà kéèyàn èyí lọ kírun sí èyí lọ kí ìsìlájà náà là sára sáré ìbéèrè ìwà ọkọ èyí tó lẹ́tọ̀ọ́ wọn ni rárá ká lọ kí sọ̀rọ̀ jàǹdà fẹ́ntà ti sìn èyí tí wà lẹ́tọ̀ọ́ náà ni pé kò sí nǹkan tó burú ní kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè nínú kúlù hádì àtàr hakùn wọn làwọn àdìsọ wáyé òdodo ni ò fàlà tàhílù sọdátù hífù zakarna ilà sọdátù jàǹdà kò lẹ́tọ̀ọ́ ká kírun gbé sàárè àbí gbé tẹ́ àfihàn àwọn ìtòsókò lára nìkan fàyínà àtúnṣọlá fìlì mọ́kàbára torí pé a kírun sókò lára ní mọ́kàbára ní tẹ́ wàhálà kọ́bìrì lẹ́dí kọ̀dúfìnà sọ̀híbùhù bákan náà máa ń kírun sí sàárè tí wọ́n ti sin òkú tí wọ́n ti sin sínú sàárè kàmá fàálà rasulullah sallallahu alaihi wa sallam gẹ́bà náà mi ṣe ṣe yuharrimu ma naha anhu wọ́n ní tí ànábì bá kọ̀ á sọ dé wọ̀ wọ́n na cudu mina taqarrubi ila Allah ta'ala an misla ma fa'ala fa'amruhu wa nahyuhu haqqun wọ́n ní na cudu mina taqarrub àgbà pé nù kàtẹ́ máa fi sún mọ́ ọlọ́run bá ní nípa pé anáfààlà muslim àfààlà kásẹ̀ ní ìdáná bí ṣe fàámùrú wọn ayòhó hakùn gbogbo ìdáná bí bá pàṣẹ àbí tó kọ òdodo ni o wà fún ìdòwò hakùn iṣẹ́ rẹ̀ òdodo ni ọmọ àdáadáa kẹfà bá tẹ nítorí bá ti yàtọ̀ sí yẹn tó bá tẹ̀lé kóòtù. fáànìkè wà fí máa kọ́ ọ́lá òfin sọ̀rọ̀ láti jẹ̀ náà dáná lọ wọ́n ní nǹkan tí wọ́n sọ níbi sọ̀rọ̀ jẹ̀ náà dà yìí wọ́n ní ìbójú wà ń lẹ́yìn náà ولو كان ابن حزم من القائلين بالقياس لقلنا أنه قاس ذلك على الصلاة على القبر وني أفا شيخ أباني في شيخ ابن حزم àwọn fi ọ̀rọ̀ tí wọ́n yìí wọ́n fi ń takò àwọn àwò àwọn malikiya àbí nípa pé àwọn ní ìyẹn lè kírun ní sáré àwọn malikiya sì ní pé ìyẹn lè kírun ní èyí lè kírun ní makbara tó ṣé kò wá fẹ́ yọ ẹtútù kan náà rọ̀ min hazmin yìí wọ́n ní lẹ́yìn ọ̀la náà sọ ala jawaziha wípé ká máa kírun salatu janaza nínú ìtẹ́ gangan wọ́n ní nadhar àwọn kò fi gbogbo ara wọlé o lẹ́yìn ọ̀la náà sọ ala jawaziha fil makbara wípé kò lẹ́tọ̀ọ́ ká máa kírun sókù lára nínú ìtẹ́ gangan. ولو كان ابن حزم من القائلين بالقياس wọ́n ní ká ní kébìnrin azim ó wà náà àwọn tí wọ́n máa ń lo kìyàsí ní làkúnà náà kọ́ sàdáníkà aláṣọláṣí ẹ̀kọ́bẹ̀rẹ̀ wọ́n ní àbá ní kí bóyá ń lo kìyàsí yẹn pé yẹn fẹ́ kírun sí ara sàárì tó ká kírun sókù lára nínú tẹ́ kò lẹ́tọ̀ ṣùgbọ́n a lè kírun sí sàárì a lè kírun sọ́jà náà sí sàárì tó pé àwọn ọ̀sẹ̀ tó ti ṣẹlẹ̀ yẹn wọ́n ti kírun tán ni bí èèyàn kan èèyàn méjì mẹ́ta dúdú ìlẹ́gbẹ̀ẹ́ sàárè kan tó kù lọ kírun sọ̀dẹ̀ náà sí lára kò kì í ṣe pé òfin ni pé wọ́n máa ń kírun lẹ́ni nígbà kí ẹ̀fẹ́ arábì sallallahu alaihi wasallam wọ́n ní ààyè kan mùsọ́lá yàtọ̀ sí ìtẹ́ tí wọ́n ti máa ń kírun sáwọn òkú lára kátó gbé ọ̀rọ̀ tẹ́ òfin ẹlẹ́rọ anímọ̀pára nísìn ẹ̀ẹ́dì sààyè máa kírun kátó gbé آه. لكنه يقول بطلان القياس من أصله سبحان ابن حزم وقت موسي ويسندم قياس الصلاة ولا القبر ويقصي الصلاة في المقبرة أبي واني وصلاة جنازة في المقبرة في خلاف سنة كما كانوا جنازة ní وتاق سنة التي لم ي... لم تأتي إلا بصلاتها في المصلى. يمكن طيب، دي سنة بيوا نكبي يعني كما كيرو جنازة ني مصلى بتاعتي ما كيرو. وفي المسجد بقنا لكنو مساتي كما سبق بيانه في محله يبعث صلاة يري. وقل جهنا يصري عن الصلاة عليا بين القبور كما في رواية وني náàjù ẹ̀dí wá gan nípa pé ká máa kírun sí sàárè ká máa kírun sókù lára bẹ́ẹ̀ kò wù láàrin àwọn sàárè kàmá fi rìwáyà tí في حديث أنس المذكور في هذا الفصل وهو حديث ثاني عنه ونجي بعد سنة حديث أنس يعني ثم إن كراهة الصلاة إن كراهة الصلاة في المقبرة تشمل كل مكان منها wọ́n ní ìkọ̀ ká máa kírun jẹ̀nàzà níbi sàárè ó ló kó sínú gbogbo ààyè nínú sàárè sàwọn kánà kọ́bùrù àmọ́ àmọ́ bóyá sàárè yẹn wà wájú ẹ tí ń kírun ni o àwòkálùfọ́wọ́ àbílẹ́yìn rẹ̀ àyẹ̀mí nìyí àbíwájú àbí ní awọ́ tún rẹ̀ àwọn yẹn sáré yìí àbówó sí rẹ̀ lẹ́yìn náà náà yá bọ́tùlà orí kánà bí kọ̀ ó jẹ́nẹ́rà ويقرر في علم الأصول أنه قطع منهم أصول الفقه أن المطلق يجري على إطلاقه حتى يأتي ما يقيده ẹni tí sẹ́ríà bá túlẹ̀ yóò fòdì dé yóò mọ̀ ọ́n wà báwọn tí tá a fẹ́rẹ́ nǹkan tí ó dé wọ̀làm yẹ́rì lónà ṣe kò sí nǹkan kan tó fẹ́ dé ẹ má kírun ibi sàárè náà ni bóyá wájú ẹ̀ ni o àbẹ́yìn ni o àbẹ́kùn àbòsí ni. ọ̀kọ̀ sára شيء من ذلك وقد صرح بما ذكرنا بعض الفقهاء الحنفية وغيرهم كما يأتي تعطي أما أبقى ما فقه الحنفية انتصاف ولا الشيخ الإسلام التنمية في الثيارات العلمية أصير ولا تصح الصلاة في المقبرة ولا إليها نتوقع في بيساري بيتي وكنا الأعمال للكوبيون نكتفي بهذا صلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا So, laufen.